أجبت لنا خالد الله بقدراتك خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم حميد وهو هو مسلم إسرائيلي أنبأنا زياد بن النبي صلى الله عليه وسلم من النبي صلى الله عليه وسلم قال من أتى عراقا فسأل إليه وصدقه بما يقول لم تقبل له صلاة أو تحية الشيخ محمد بن عبد الوهاب رحمه الله ومن ترى كتاب التوحيد كشيخ شرح لني أنبياء الروح المجيد تابع شيخ علي أو القتيل يتتبع الإسلام تابع المسلمين تابع ní orúkọ ẹ̀sìn òṣìṣẹ́ òkè yìí nǹkan kan ṣe pé ó pa ọmọ islam ní gbogbo ìyọ̀yàn ní ìjọ islam ní ìlẹ́jọ́ mùsùlùmí náà àwọn ọmọ ìgbà ọgbẹ́ kan tí ó ṣe lè gbé tí ó ṣẹlẹ̀ ní àwùjọ tó wà yìí náà ó ṣe pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ ní ìtají lórí nǹkan náà ṣóòlì wà wọ̀nyí àti kòhánì wọn àwòyé ọ̀rọ̀ tí a ń sọ nípa tí ó wá nínú ẹ̀sìn nípa ọ̀tá pé alukóhánì àwọn kòhánì ẹni pé àwọn tí wọ́n máa ń wo iṣẹ́ wọ́n máa ń wo nǹkan tó pamá wọn láṣù wọn wọ́n àṣírí àti àwọn tí wọ́n tó fara jọ wọ́n ẹ̀rí tí wọ́n wá níbi ọ̀rọ̀ yìí àbí tí a bá wọ́n ìṣàrẹ̀ kan fún mi níbi àyíká yìí ó lè tó wáyé láti yá lórí mọ́tọ́lì ìṣòro ẹ̀ tó bá lè ká yìí wọ́n lè wọ́n tó ṣe pé wọ́n á fóònù ló máa ń rọrùn rẹ̀ ní mustahiki sábọ̀ọ̀yì àbí àyìn mustahiki sábọ̀ọ̀yì yóò gbà láti ibi tí wọ́n ti lè ń jí ọ̀rọ̀ ọgbọ́n ìfọ́nà èyí pé àwọn ọmọkùnrin sábà lọ láti lè jí ọ̀rọ̀ ọgbọ́n ìfẹ́ òṣèlú lórí ayé. وكانوا قبل بدءا كثيرا ìyẹn pé àwọn ẹran tí wọn lọ ní jí ọ̀rọ̀ pọ̀ láwọn àlejànú tí ó bù sọmọ wọn tí wọn lọ bọkàn tí ń ṣẹlẹ̀ lórí nítorí ìlú ayé wọn pọ̀ kọbìnrin nígbàdàn síwájú kí ọlọ́pàá gbọ́dọ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ sáré gidi tí wọ́n ń jíròrò pẹ̀lú àwọn àlejò yìí wọ́n pọ̀ gan-an àmọ́ nígbà káàkiri ètò ìgbé wàhálà dàgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fàyínà kọ́ni àmọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ti gbé ànábi pé ó ti jẹ́ ànábi àwọn tí wọ́n wọ̀ ní ọ̀sọ́nà náà àlejò yẹn wọ́n kéré gan-an yàtọ̀ lọ́wọ́ àtàlà. حرس السماء بالشهداء تذكر ضربتنا ونص الشماء الله يراوه ألك من سورة هو ولي وأنه كان وأنه كان لا وأنه كنا نبعد منها المقاعد السرعي ومن يستمع الآن يجد له شهادا رصدا أو يجريه wọ́n bá fún àdéhùn náà sílẹ̀ nínú ìyí pa nǹkan tí sọ. wọ́n ní pẹ́lẹ́ pẹ́lẹ́ kúndà dápẹ́ nínú nínú àmàkà àìdọ́lẹ̀ sábàṣì àwọn ọmọ yìí dòkó àwọn ní àyíká táwọn máa ń tún yí ọ̀rọ̀ gbọ́ ní sọ́nà táwọn gbìmọ̀ àwọn ọmọ ọgbọ́n tí ń ṣẹlẹ̀ táwọn ẹ̀ka bá ń sọ tí ṣẹlẹ̀ lórí ayé àwọn òjì tó bá jọ ní àṣepọ̀ nínú àwọn èèyàn tó ń bá wà nìyẹn ló ń ṣe tí ń wọṣẹ́ wọ́n wá sọ nǹkan yẹn fún un gbogbo wa ní ọmọ ìyẹn ọmọ ìyẹn ti tẹ́lẹ̀ ẹ̀yìn ààrẹ ẹni tó bá lóun fún wa wọ́n rọ̀ wọ́n lè sè é ìpínlẹ̀ ìgbà tí wọ́n ti bí àmì ìfọ̀mọ́ fún wọn dìde wọ́n yé ìdílé wọn ṣe ààbẹ̀ ọ̀sọ̀dà yóò rí àwọn ìràwọ̀ tí wọ́n lójú wọn tí ó jẹ́ yóò kù bí iná òun fi jó wa eléyìí nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn àlejànú nígbà tí ó di àsìkò kan tí mo rí ọ̀rọ̀ lè gbọ́ wá àwọn àwọn àlejànú wọn kò kí ń ṣẹlẹ̀ àtàwọn ah, ti fẹ́ tó sọ́nà àwọn nípa wọn ò rí ikùn wá wọn ti rìn àwọn jáde wọn ní káwọn kó lọ sápọ̀ káwọn kó lọ sápọ̀ káwọn kó lọ síwájú ayé káwọn kó lọ sí ẹ̀yìn ayé gbàtí gbogbo wọn lọ àwọn tí wọ́n ń bẹ ní ọ̀kẹ́ kan ibi tí adébísọ̀ lọ́wọ́ ọ̀sán náà ní gbé ní mẹ́ka àwọn tí wọ́n lọ bẹ̀ àwọn làwọn wáyé pé ah, àṣírí tí ọ̀ṣun yẹn ní pé ọlọ́run ti gbé ànábì ìgbẹ̀yìn dìde wọ́n pẹ́ pátá sọ̀rọ̀ sọ́nà ń ka Al-Qur'an sọ̀rọ̀ wá dúró oúnjẹ ti pọ̀ ṣùgbọ́n ọlọ́run máa ń sọ fún wa pé pé أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ọ̀rọ̀ yìí ni wọ́n ń gbọ́ gbà tí wọ́n ń wá kí ní ìṣẹ̀lẹ̀ táwọn òfin ní sọ́mọ̀gbọ̀nà gbà tó wá rìn dé mọ́kà wọ́n ní ara àti nǹkan tí ń òun náà ni Sheikh wípé lásìkò kí anábì sọ̀lá ọ̀sánlá tó tó dé àwọn àgbẹ̀wé ìrìn ní sọ́wọ́dù gan àbọ̀bọ̀lẹ́ ìgbà tó bá anábì sọ̀lá ọ̀sánlá ti dé wọn ò ní sọ́wọ́dù mọ́ àwọn tó ti rí tó rú ní gbò wọn kiri gan ó ti gbẹ́ náà wọn afáàlù tó sọ pé kò jẹ́ sí àyè fún wọn mẹ́rin pẹ̀lú àyà Qur'an tó ní wọn lẹ́yìn yéèjì wọn lẹ́yìn ní sẹ́yìn àníjì ìlà òun ṣe ààbà ọ̀sọ̀dà òkú wọn tó bá tó tó yẹ̀ lọ́wọ́ wa. سوى أكثر ما يقع في هذه الأمة هو سيتي شيخ فتو نقامة ونسي ومي أقول قاتل شيء مي كتاب صلى الله عليه وسلم دلا ما يخبر به الجن أولياء أو من الإنس من الأشياء الغالية أو الغائبة بما يقع في أرض من الأخبار ó ní nínú àdúgbò yìí àkàkọ́ wọn ń ṣẹlẹ̀ tó ṣe pé àwọn àlejànú yìí àwọn ni wọ́n mọ̀ wá mú ìròyìn bá àwọn èèyàn tí wọ́n jọ ní àṣepọ̀ nípa tó pamọ́ àwọn àlejànú wọn máa sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n jọ láṣepọ̀ àbẹ̀tí bóun ní òun ń wọṣẹ́ àwọn àlejànú wọn wá fún níròyìn bùnà ìyá kan fi áwùjọ mi àkàbà nǹkan tí ń ṣe lórí ayé wọ́n mọ̀ wá sọ jáde wọ́n rẹ́ lómi nísìnyí wọ́n ní wọn kí ọdún tó bá wọ̀ sùn wọ́n lè ní ṣùgbọ́n fẹ́ lọ sí kùn lọ́la ṣùgbọ́n ẹni wọ́n sì fẹ́ lé kùn lọ́la tó tọ́ àdúgbò ní àká ṣe ní ìrẹsì mẹ́jọ lọ́sàn-án náà tó lọ bá wọ̀ ní abẹ́ ẹni tó ìrẹsì mọ́ jẹ́ ẹni tó bá wá ní báwọn ẹni ohun tí iṣẹ́ kìí fún wọn wọ́n ní gómìnà ó ní jẹ́ ìrù aláìmọ̀pẹ̀ yẹn wà ní a ah, mọ̀ṣúfù lágbádá lọ́nà sídà bára so bẹ́ẹ̀ sì ni àlejànú tí ń gbé pẹ̀lú ẹni tó jẹrẹ sí lọ́sàn-án kí n tẹ̀lé káàkiri tó jẹ́ kọ̀ọ̀ní náà tí a bẹ̀ sọ̀rọ̀ sọ́lá musa láì fún un gbogbo gbogbo ìyẹn ní ọkùnrin náà ló gbé kọ̀ọ̀ní náà ẹni pé àwọn àlejànú tí wọ́n ń tẹ̀lé kọ̀ọ̀ní náà tiẹ̀ ń yóò jáde sófófó fún ẹni yẹn ìgbìmọ̀ sàn náà so àbí ìjọ tó ti ṣẹlẹ̀ sí látọ̀dún mẹ́wàá ó lè ọ̀rọ̀ níjọ́ kan mọ́tò gbọ́ mọ́tò gbogbo báyìí ni so bẹ́ẹ̀ sì ni kẹ̀yẹ́ ti ṣẹlẹ̀ lóòótọ́ àmọ́ àwọn àlejò níyẹn ni wọ́n ròyìn fún un tó bá ti wá rí pẹ́ẹ́nì yẹn ṣe mú báyìí pẹ̀lú ìdúró ló kúlù jẹ́ ìlú kẹ́sìkan aláìmọ̀kan náà wà ní lábàjá orí náà wàkàrọ̀ ọ̀mẹ̀tàn lórúkọ dáa ẹni olómi ọ̀kọ̀dẹ̀dẹ̀ tẹ́lẹ̀ wà ní ìdẹ́rẹ́ kẹ̀kẹ́ fíìrù mi lè nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìgbàgbọ́ jẹ́rẹ́ kẹ́kẹ́ ọ̀rọ̀ yìí يظنون المخبر لهم بذلك أو المخبر لهم بذلك ó wà lóko ẹni tí bá ń sọrú nǹkan báyìí fáwọn ó lọ pé ìwé ìyẹn ìpè ara ìpè ní ẹni tí bá ti sọrú eléyìí ìpè ní ìwé òní ọlọ́run ni ó ní òní ọlọ́run ẹni ẹlẹ́rọ ṣùgbọ́n sì ni ó rí pé ní ẹni tí wọ́n ti ń sọ owó àwọn kan báyìí pípé tí ó ṣẹlẹ̀ yòròmúnà nínú ìjìnlẹ̀ wọ̀nyí nínú ẹ̀yà àmì ìjìnlẹ̀ tó bẹ́rẹ̀ tó dáwọn àdìyàn ní sí ń gba fúnni yẹn wọ́n lè wà ní ilẹ̀ ìlà wọ́n lè wọ́n lọ́wọ́ ni. wọ́n wọ́n ní ọ̀lẹ́ ìṣe ìtàn tó ṣe pé àwọn òní èṣù sí ni ọ̀rẹ́ èṣù ní ìtọ́jú ọlọ́run àwọn yóò sì máa rò pé ọ̀rẹ́ ọlọ́run ni òun sì nígbà pé ọ̀rẹ́ ìṣù ni ṣùgbọ́n ní pé kí orí ẹni tó lé òun lórí náà yìí ò ìrẹ̀lẹ́nu ọlọ́run bí lábẹ́ wá wọn sọ wáyé yóò mọ sọ lóbi sí látàrí nípa àpọ̀ yóò mọ sọ bí ti sí ọ̀la ti kékeré yóò mọ sọ fún wọn wọn ní ọlọ́run ni yìí ò ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ni o ibo ní tó súnmọ́ jù ní pé ẹni òye èṣù ni torí pé kí ni ìní tí ó pamọ́ kí ni wọ́n ń gbọ́ kí ni wọ́n ń mọ̀ àtàrà àwọn ṣètọ́nù ni ẹni wọ́n ní pé pé ṣètọ́nù ni àwọn àlejò náà wọ́n wọ́n bá ṣára ni ìgbéyàwó lọ sọ̀rọ̀ sí àìjẹ́ náà tiẹ̀ ẹni ní sí ń bẹ òfin sọ sí bóyá nǹkan tó jẹ ní òògùn kó wa ní lágbájá ó ní lóru ọmọ wọn sọ di kékeré tó bá dé wájú kó fẹ́ mọ nǹkan ọmọ àgbà kí ni wọ́n wà sínú ẹ̀mí rẹ wọ́n sì sọ tí o bá máa sọ so n tó fẹ́ sílẹ̀ ni pé ọmọ sọ pé tọ́pamọ́ ọmọ akéwì pé ìwọ́n mà tọ́jú wá sí kéwì kọ̀kọ̀ kó o mọ kọ̀kọ̀ ó dọ̀ ó dọ̀ tó rọrùn torí àtẹ́bí sọ fún wa fẹ́lẹ́ àtọ́jú ọmọ ọlọ́run gbogbo yẹ kó sọ fún wọn pé ẹnu mi là àlẹ́ múlù fẹ̀yà nínú pọ̀ ìlú tó pamọ́ sùgbọ́n ìta wọn láwọn bàbá wọn lọ sẹ́wọ̀ ẹni ọlọ́run ni wọ́n ah, ní wọn láti fi ìsìlẹ̀ o ẹni ọlọ́run ni kọ̀kọ́ kì í wo sẹ́ àwọn kọ́lá tààlà ṣé o ti gbé ọlọ́run wọn sọ wáyé pé wọ́n yẹ wọ́n yẹ ṣé o ń jẹ ní tó bá dojú ìgbà ìkìyàmà akọ èèyàn gbogbo yẹnyẹ akọ ọjọ sójú kan ya ma'ashara jinn ọlọ́wọ́ akọ ìrọ̀gbọ́ yẹn àlejò lóyè ọ̀rọ̀ ìṣẹ̀fẹ́rẹ́ tó ń yẹ ins a ẹ ti mú àwọn èèyàn ẹ ti mú mọ́nà àjẹlẹ́tún mínú ins ẹ ti mú àwọn èèyàn ẹ ti sọ wọ́n nù wọ́n kọ́ ọ́ yà wọ́n mú ins àwọn bá jẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n jọ láṣepọ̀ nínú àwọn èèyàn àwọn náà wá sọ pé wọ́n gbà náà à ah, olówó rẹ̀ ìsẹ́ńtà àdáàbùnà nìbá ádé àti ìsàǹpàlẹ́ fúnra wa wọ́n ní pé òun gba tèmi ìwé náà gba tiẹ̀ ní wọ́n kọ̀ kọ̀ wí sìkọ̀ kọ̀ wí sìkọ̀ kọ̀ rẹ̀ dájọ́ ìṣẹ́lẹ̀ ayé òun wọ́n ní pé òun gba òun mi ìwé sì gba tèmi ọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ fún mi láti mú kọ̀kọ̀ fún mi. so n táwọn ìjọba kì í wàbàlábọ́nà àjẹ́lẹ̀ mẹ́lẹ̀ ní àjẹ́ tàlànà tàbí wá lu àsìkò táwọn ilé ayé bá ti wò ó lẹ́nu tẹ́lẹ̀ mi ẹ máa ní wòlíì ọlọ́run ni ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àyà kọ̀ọ̀hán àyà kọ̀ọ̀hán ni àjẹ́ ń sàlàyé fún wa yìí o sóràtù ilẹ̀ sóràtù ilẹ̀ ànàhàn àyà one one eighty one twenty eight náà náà yẹ wà ó gbogbo ọba náà lẹ́yìn o ọlọ́run tó bá jẹ́ ìlú nàìjíríà gbogbo àwọn tó ń pè nínú ìlú ọlọ́run gbogbo yẹn a gbàtí bàbá ní tó kúkú náà yẹ kó kúrú ìdẹ́rẹ́ rẹ kúkú wọn ní ìlú yẹn yẹn bàbá ti mú kọ́ bọ̀yọ̀ kan àwọn tó bẹ́ẹ̀ sì mú mi ìyàwó mu tí ìyàwó ìlú bẹ́ẹ̀ búrẹ́dì kékeré ó sì jẹ́jẹ́jẹ́ ó jẹ́ tán àyè bàbá a ìrẹ́lẹ́ ni wọ́n wọ́n wọ́n sọ gbogbo tó ti ṣe ìgbésí ayé rẹ̀ wọ́n sọ fún ọ. Ah. àbíkọ́ wọ́n sọ tó padà ti fún ọlọ́jọ́ wájú gbogbo wọlé kìí ṣe ìdíwọ́n ọlọ́wọ́ wa. gbogbo kálukú ọlọ́ka ò lè mú sílẹ̀ kan náà án ayé àwọn tó ti ké ti yìí. olúwa tó bá dé ògùn náà kìí àwọn èèyàn ìṣòro wọn jẹ ní à gbogbo wa ọlọ́wọ́ kọ̀ọ̀kọ̀ọ̀yà ẹ̀dẹ́ ọlọ́wọ́ kọ̀ọ̀kọ̀yà máa ṣẹlẹ̀ jíì kọ̀dé tẹ̀kẹ́rẹ́ tó mílẹ̀ ìns ẹ̀rí sọ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wàkọ́lẹ̀ awúlíyá àwọn èèyàn tí àwọn tó jẹ́ ọ̀rẹ́ àwọn àlìjẹ̀mú mílẹ̀ ìns nínú àwọn èèyàn lẹ́nu pé àwọn tí wọ́n jọ ń ṣe papọ̀ nílé ayé wọ́n ní rọ̀bánà wọ́n ní ọlọ́run ìsẹ́ńtà àdáàbùnà dìbà ẹ̀dín wọ́n làwọn jọ gbádùn ara wọn ní oṣù àtẹ̀yìn àlìjẹ̀mú àtẹ̀yìn wọ́n jọ gbádùn ara wọn gbígbóngbọ́n wàbàlá bọ̀ náà àjálà náà àjọyọ̀lẹ̀ ayé náà àjọyọ̀ kú bàbá tó pè ní wòlíì lọ sí kíni wọ́n kú alàbí àjẹtàlà náà àsìkò tó bù fún wa àlò káàdì wọn náà wọ́n sọ fún wọn pé àmìnáwó ìmọ̀tì wá fún ẹ lọ́wọ́ lọ́lọ́ ọ̀kan ní wòlíì yé zàlìlà ọ̀kan ní ààyè ní zalla ومن عي وكم من عزة وكم من عالم ضل lórí pẹ̀lú àfa tó ṣe pé yóò lù ní ọjọ́ yìí tó bẹ́ẹ̀ tó lù làpá àwọn ọmọ yìí àfọ ọmọ ìyẹn wọn ló lọ́nà ọ̀pẹ àwọn onílé yóò sì yẹn wọn ló lọ́nà ẹ̀ẹ́ táwọn ẹ̀kọ́ wọ wọ́n wọ ẹ̀rọ ní ìwọ̀n ẹ̀rọ ní ìwọ̀n ẹ̀jẹ̀ yẹn wọ́n fi bá wa ní wọ́n yẹn wọn lọ́nà fún ara rẹ̀ nígbà tó mọ ọmọ rẹ lóde ẹwọ bá lágbájá anáwó bá tó wá kún kọ́ọ́lìdì rẹ fi hà wọn ni ẹ gbóni lọbẹ ní ẹ máa gbére fún mi ní ilé ẹnṣẹ ọlọ àfi tó bá ìjọ kí wọn lọbẹ wọn ní kó tiẹ̀ kó dé séjì yìí àbí nítorí tó ṣe kò dé lu kọ wọlé gbére inna rabbaka shakirun ali wọ́n lè ní ọ̀rọ̀ ọba wọn jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ọba onímọ̀ tó níbí ọ̀nà àdírẹ́sì náà láyà yìí ń kọ́yà pẹ̀lú pé ìgbà máa fi ń lọ lórí múlẹ̀ ayé ọ̀nà àdírẹ́sì ni sẹ́rí àwọn àṣírí tó súnà lẹ́sọ̀ náà sábà ń tú náà ní àṣírí tó súnà ń tú ara rẹ̀ yóò wọ́n gbéra bẹ́ẹ̀ fẹ́ ìfiná ṣọ́ọ̀tù wọn èyí tẹ́ ẹ padà kúrò ní ìbàjẹ́ tí wáyà kúrò láti wọn kà ní ẹ padà kúrò ní ìbàjẹ́ ṣé fíṣe wọn rí wo tí ọlọ́wọ́ bá ti tán lọ súnmọ́ sílẹ̀ mìíràn ṣe yáyà ká kà yí fíṣe kì í ẹrù kó wọn kọ́ fún ọmọ mi mẹ́rin mi ìlú mi. ìyé ẹ̀yin ọlọ́wọ́ ń dìbò mẹ́ta kò ẹ̀yin ọlọ́wọ́ ń dìbò ẹ̀yin ọlọ́wọ́ ń dìbò Isa anabi Isa anabi Isa wọn ni kọ́mọ di òkú. ẹlòmíì ni <laughs> wọ́n ní ike wọn ní àwọn ẹgbẹ́ náà wọ́n gbé bẹ́ẹ̀. kàrámà báyìláyé òní ìwà tó challenge rẹ̀ kábẹ́lẹ̀ challenge rẹ̀ ìbẹ́lẹ̀ lò wọ́n ní abẹ́ òògùn tó rẹ̀ ojú òjò rọ̀ ìbẹ́lẹ̀ ìbẹ́lẹ̀ àmọ́ wọn ní òun lé wọn ní sẹ́rẹ́ wọn ní gbogbo ẹ̀ lé wọn ó lò ó lò àkàtà tó wà láìlá ìlànà láìlá àtúwọ́rí. wọ́n ní ó ti ní ìkankan lé tí ń sẹ́ni ó ti ní ìkan tó ti sín sẹ́nu àbó ti ní ìtó ti gbé jẹ́ tó ti sógbó ẹ̀ ti ní ìtó ti wé ìtó ti ìtó ti máa bá wọn á ní oṣù kàrámà. so ọ̀làjú ẹ̀sìn ni irú tó gbọdọ̀ yé mùsùlùmí olùkọ́ kàrámà ní ìmọ̀ kọ́ karama kò yí lọ karama ìgbẹ́ bẹ́ẹ̀ nínú yàrá àdùsùn náà wọ́n ta karama dúkùn nínú àkílẹ̀tọ̀ àdùsùn náà jẹ̀mọ́ ẹnìwọ̀n nínú náà bí karamati awùyá karamati awùyá ìlà àdùsùn náà nígbà kọ́ àmọ́ bí kí wọ́n dá ara rẹ̀ lẹ́tẹ̀ kí ní jẹ́ karama báwo ni karama ṣe wá tani karama máa ṣe lọ́wọ́ rẹ̀ nti ẹnu tí wọ́n dá ara rẹ̀ lọ kí wọ́n yóò wúrí náà òun bẹ̀rù wúrí náà sí ìyàn òun sì tó ní dáhùn súnmọ́ lójú ó lè sọ ọmọ ló ti gbọ́ ọ̀gbìn tó láyà náà wọ́n jẹ́ wá ń kí ni wá ń kí ni kí ló dé kù mo máa wá ẹ kí wá ní sọkùn ní jọ lójú kó àkókò tó kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ ra jẹ́ kí ní ti yẹ ọ̀gbìn ìṣẹ̀lẹ̀ dáhùn ìwọ̀n ọmọ ọmọ tó ní ṣe pẹ̀lú àyè jẹ̀mú ṣé kó abẹ́rẹ́ ìpè kọ́mùnù روى مسلم في صحيحه عن بعض ازواج النبي صلى الله عليه وسلم والله حديث ثابت عليه انه صحيح مسلم من الله حديث tó yẹ pé gbogbo ayẹyẹ náà ni ọgbọdọ yé àtàlàǹfààní láti fúnra ara méjì láti méjì sí tó ṣe pé agbọdọ mọ pípé bá dẹbi ṣe wí nìyí anda bini anabi ni wọn ata arọfan anabi ni tó bá lọ lè bá bàbá yẹmúrò àfọ eléèpẹ àfọ onítẹsùbà àfọ apa àfọ awùkawùka yẹwò wùka hàn apa ẹlẹyìn ijú ní ẹjẹ olówó sùnmáì àbíkè sáfà náà babaláwo gbogbo anabi ni wọn kọ ní ìlú ìbáwí nìyẹn fàṣà àlàó arúnṣe ìpín tó wá béèrè kankan lọ́wọ́ rẹ̀ ó wá béèrè pé tí wọ́n á ní fún ni wọ́n á yẹ̀wò ni bí wọ́n á yẹ̀wò ni wàṣàdá bí máa yà kúùlù ìdí ń sọ ọ̀hún ó tún wá gbà bẹ́ẹ̀ bí mo bẹ́ lè kú ni wọ́n á ní wọ́n lè kú wòye sí lọ́la àsìkò yẹn yìí sí ni ọgbọ́n lọ wọ́n sì ní àkùnrin ìlú ìlú ọ̀rọ̀ sọ̀dọ́kọ̀ òun ni wọ́n yà kù ọbẹ̀ fẹ́ yàn ẹni wọ́n ní à ah, ipe lágbájá òun ni mo fẹ́ fẹ́ wọ́n ní á ah, mọ̀fẹ́ náà ní ìfún wa sọ̀dọ́kọ̀ ni wọ́n yà kù ọgbà tó ń àdúgbò ṣe ń gbé bẹ́ẹ̀ sí ṣe ń gbé yẹn kọ́lẹ̀ ló ní bá débi pé wọ́n ní ọ̀gbọ́dọ̀ pé ìlú kan pé kúrẹ́ tó ń bì ní ìlú tó ń lágbájá ìdìkọ́ sí ọ̀nà ilẹ̀ kíní ilẹ̀ tó máa ń gbóná kọ́lẹ̀ ọ̀bẹ̀ àbí kọ́lẹ̀ sí omi èkó mu pé tọ́jú ilé gbàrú kan báyẹn gbọ́ wàsàdá kọ̀ọ̀rú nìyá yàtọ̀ ọgbà tí ń sọ gbọ́ anabi ni làtúkbẹ́lìyà ń sọ̀lá tó ọ̀rọ̀ àìyàn yẹn wọn. ìwé ogójì ọjọ́ forty days omi ṣòfò ọlọ́run ní parọ́ rẹ̀. nǹkan ẹni tọ́wọ́ yẹn wọ orí oòrùn bóun ẹni tí wọ́n ń wo fún yàn bó ti ló sì rí. sọ̀rọ̀ ni pé ìyẹn lọ yẹn lọ nǹkan wọ̀ wọ̀ wọ̀ ìyẹn lọ lè tó pété lọ lè yẹ owó tí mo fẹ́ ṣe yìí mo lọ lè yẹ owó ẹni yẹn ò mọ kankan lórí pé sọ fún ọ ọmọ kankan lórí pé sọ fún ọ alẹ́ nìkan ó ní pé òun lọ lè yí sẹ́wọ́ lọ́wọ́ nìkan òun tó àwọn sọ fún rẹ̀ pé ìyá ẹni ìgbọ̀nmọ́ gbàtọ́ wa fẹ́ lọ́kọ òun tó lágbọ́n yìí súnmọ́ lóbi rẹ̀ bàtọ́ abẹ́ lọ́kọ ìyába ní wọn tó agbèrò níwájú ẹ̀ bàtọ́ lọ́wájú ni wọ́n débẹ̀ wọ́n ní kí ló kọ́ ó lè gbọ̀n nínú ìgbà tó wò ó lò ó ní ìgbọ̀n nínú yóò kú tó òkú ó ní òkú tó ìgbọ̀n nínú ẹ̀wọ̀n tó jí ó ní àtúnjì ó àtúnjì àtúnjì yìí kú ó ní ẹja mẹ́ra ìfẹ́ tó jí olókùn mẹ́ra oníbàá ìwọlé ní gbẹdú yí yáde aa òkúrọ́ làwọn tó ń lé bọ̀ so ó ṣe nínú irọ́ ni ìrọ̀wé ẹgbẹ́ ẹ̀kọ́ ọmọ pé Ibrahim ilẹ̀ mi ń jẹ́ tó jí kó lè má lọ́tún tí dáadáa wù sọ́dá tó ọ̀rọ̀ bàyìí ni yẹ́kùn mi náà wò ní gbàgbé gbogbo ìyẹn lógójì ọdún ó ní pé ìyẹn ló two wákàtí báwọn máa wọ̀ náà ogójì mélòó tí o bẹ̀rẹ̀ ní tí o bẹ̀rẹ̀ wákàtí kó o wò ní gbàdá rẹ̀ wọ́n wò mélòó ní tí o fẹ́ o ti kọ́ níbẹ̀ wọ́n lè wò wọ́n ní adúlẹ̀ wọ́n ní kí oníbẹ̀rẹ̀ yìí wọ́n tó kọ́ lọ́wọ́ wọ́n ní ká sọ fún oníbẹ̀rẹ̀ yìí pé gbogbo tó kọ́ aláyà tani sẹ́yìn kan fi kólókóló lẹ́nu wa nǹkan kò sẹ́yìn ṣe kólókóló lẹ́nu yẹn ní kólókóló àwọn olùkọ́ wa. sọlá tó kọ́ bá dáhùn sọlá tó àrùn àyínlá ni ọmọ ìgbọ́n wo ló gbà wọn gbogbo ìjọ ọjọ́. kọ́mùnù wọn ní ọ̀rọ̀ tí wọn mùsùlùmí tó sọ pé ìbáyìí àbúwájì nìyí sọlọ ṣọlá ń pé ọ̀kan náà àwọn ìyàwó ànábì òun ló ń lóun gbọ́ ọ̀rọ̀ yàtọ̀ ànábì wọ́n ní obìnrin náà ní wíyá Hafsa wọ́n ní ìyá wa Hafsa wọ́n ní ọlọ́ àyà dákàrọ̀ ọ̀hún abu mẹsìlẹ́ẹ̀ẹ́dì takọ̀fì abu mẹsìlẹ́ẹ̀ẹ́dì takọ̀fì ọ̀hún sọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀hún dákàrọ̀ hàdà ṣèyí kí àkọ́rọ̀ fi mùsùlùmí لكن سمع ابن مسعود الثقفي قوله قل ومن أتى عرافا أنت من يداه ويهمه سيأتي بيان العراف إن شاء الله تعالى شيخ عبد الرحمن على الشيخ ولي أقل أموانا يوا من أخوان يتنفقني عراف لكي يباغ مني وقال شلعي رأي ولي من كوها من بيعجيسي جدا وبأن وعيد مرتب على مجيئه وسؤاله ينبه ìlérí yà ń bẹ fún tó bá lọ lè bá ẹni tí ó wusẹ́ lẹ́yìn náà tó bá tún bí níbèrè ó di ó di wàhálà wàhálà wàhálà lákòókò nù nínú ọkọ ọkọ lọ wàhálà ìbéèrè tó béèrè wàhálà lẹ́yìn náà. وسواء صدقه أو شك في خبره bóyá ọgbà ìwé ọgbà ìwé ìwé gbogbo jẹ́ wàhálà kí lọ kọ́ lọ fún wàyí ní fi báyìí ní wáyà tó sàṣì torí wọn ní ìgbẹ́ níbi àdìsí ní ìtọ́nà àlàáfíà wọn ní ata àwọn akọ́kọ́ sọ́dọ̀ ní àìṣe in wọn tó kọ́ bọ̀ láwọn sọ́dọ̀ àgbà ìlọ lẹ́yà wọn ní ẹni tó bá lọ lè bá ẹni tí ń wuṣẹ́ tọ́wọ́ béèrè kódà kó bá gbà gbọ́nà tó kà ó kó jẹ́ jọ wọ ara rẹ̀ kí lọ́ọ́ lọ́ọ́ fẹ̀mú irú wọn náà ọlọ́run ò ní gbà wọn ní ogójì ọjọ́ ọkàn lọ́nà ní ẹni méjì ní amọ̀nà yìí bá àwọn àyè wọn bọ̀ ọ̀rẹ́ ah, ah, ah, wa yìí wọn àti àwọn kalẹ̀ ìlú àwọn rẹ̀ àwọn ẹgbẹ́ náà yà ní ìlú ọ̀dọ́ nǹkan ọ̀rẹ́ wọn gbọ́dọ̀ tó ti fi ní fáwàlà kí wọn má dédé fún ìlú rẹ náà ní ànábì sallallahu alaihi wasallam náà ní ẹ̀kọ́ tó ń kọ́ níbi hadith yìí qawlu la tuqbal lahu salat wọn bí àdéhùn ayé rẹ ìdá kánà ti ààrẹ yìí hàrù sáà tán wọn tó bá ṣe pé tí ó sẹyìn sẹni tó rọ ní bírì nìyí pàpẹ́ ìfàbí mẹsàn-án òun tó wáyé tí wọ́n béèrè rẹ̀ gẹ́gẹ́ bàbá tó ń sẹ́yìn bóòlù ọ̀rọ̀ tí ẹ ti fẹ́ lé lọ́wọ́ kọ́lẹ̀ ní ọmọ yìí wọ́n bẹ́ẹ̀ wò ìwọ́n mi náà ti fẹ́ fi màá náà tún rẹ̀ ní pé ẹnì ẹ̀mí yá kàwé àbùdá ń fi yá ìtumọ̀ ní kọ́lọ̀ wò ní fún ní ládá ìyẹn wọ́n incarnate ìyẹn mùsùlùmí àtún bùsùkúrú tó ń fà ọ̀gá àyẹ̀wò wọ́n ní kọ́lọ̀ wá ṣe pé mo gbé e fún pé ọ̀rọ̀ ìyẹn rẹ̀ kú òdúgbò rẹ̀ yẹn ni kó ti kí àwọn ọlọ́run ní sálẹ̀sán rẹ̀ ولا بد من هذا التأويل في هذا الشيء قل أستاذ سبحان ìtumọ̀ tábọ̀ fún àdéhùn nínú ẹ̀mí ilé wọn ni wọ́n yíyan ìpìlẹ̀ náà ń kí láwọn afáàmù kàkà kúrò wọ́n kàn pọ̀ àlá ẹnìyàwó láàyè ìzánu lórí ata ara ní àádọ́ ìṣẹ̀lá ta ọba ìnà lẹ́yìnlá torí pé òṣèlú tó sọ pé kọ́dá ìrù fọ́tí bèèsì padà ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ò ní fún ní ẹ̀sán àwọn kì í ṣe pé wọ́n dá padà so yíyí náà tààlà gbọ́dọ̀ di ní ọjọ́ mẹ́jọ so àánú àpàdé àti lè máa bá àwọn ọ̀hánà ọ̀sọ́lọ́ bọ̀ ọ̀rọ̀ Muhammad wà á rẹ̀ ẹ̀rì yìí wọ́n sì hẹ́bù yìí sẹ́yìn náà. Assalamu alaikum àjàní àbíkàtìlẹ́yà tó gbà pé àsopá àwọn kẹta rẹ̀ yìí àyẹ̀wò wọ bẹ́ẹ̀ wọ́n bá ti ya sọ gbogbo wọ́n gbà pé sọ̀rọ̀ tó fà á jí ojú àkùrọ̀ àmì lọ òun sọ̀rọ̀ tó fà á jí òun ló wá jù nínú gbogbo àsàlá tó ń bọ̀ ń ṣe ilé ẹni yẹn ìgbọ̀dọ̀ kí ó lẹ́yìn ẹ̀. àbẹ́ tó gbà pé àbùkọ́ rí ìdè láàrin òun ni ọlọ́run bí àbùkọ́ bá yàn so wọ́n tó wá pè é ó pè é àbùkátà fún wọn torí ẹni yẹn ìyàgbọ́dọ̀ kí ọ lẹ́yìn ẹ̀ so ìwọ́n tí ń tó wá bá ìdílé pípé wá ìdílé pípé ìdílé ṣe rí òun sì ní ìmọ̀ọ́nù ọgbà mọ́sálásí ní ìgbà lọ́wọ́ ìmọ̀ọ́nù lè kí ọ bẹ́ẹ̀ torí pé kí ni pẹ̀lú pé ọ̀nà dé wọn adá fi kí ọ̀dà wà lálẹ́ ọ̀dà wà lálẹ́ pé ọ̀pọ̀ mọ́sálásí ní ẹgbẹ́ òwò ní ọ̀dà báwọn wọn lọ lọ sílẹ̀ wọn lọ wá kí wọn. sọ àwọn ọmọ ènìyàn náà kí o kó pẹ́kísítánì pẹ̀lú rẹ̀ kó tó dé pé lẹ́yìn fún ìdí kí ni ẹ̀rọ ọgbà dì kí ni jíjí ènìyàn náà pé nígbà tó ń dúpọ̀ rẹ̀ nígbà tó ń dúpọ̀ rẹ̀ àlẹ́ ti dúpọ̀ ó lè wọ́n dúwọ́ bí a tó yìí. ẹ̀tọ́ sọ̀rọ̀ àti fàájì owó dájú gbogbo àgbà tó ayé kábẹ́ẹ̀lì sí ìlú tó ní wá fún wa àbẹ̀túgbà tó sọ̀rọ̀ àti fàájì owó ju àgbà nígbà ìwéyé lẹ́yìn oyè ọ̀pọ̀ mùsùlùmí wọ̀ lẹ́nu wa ní kó bẹ́ẹ̀ ni ilé kàkà mi yé kí ó lẹ́yìn nínú mo bẹ́ẹ̀ fẹ̀. tùtùrẹ́ mi rẹ̀ nìkan bẹ́ẹ̀ náà tó ṣe pé ẹnu ìwọ̀n ohun sẹ́ bọ́lá wọn fún ìjọba bí ẹ̀rọ ìjọba mo yé kí ó lẹ́yìn náà mo kí ó lẹ́yìn lọ́sẹ̀ tán mo nàkó òfin ìbọn pé nípa ìṣe yìí gbọ́dọ̀ jáwọ́ nínú tí a rí òdodo kó sá sọ kalẹ̀ sínú ẹ̀mí sáà sọ ẹ̀mí lọ́dọ̀ ọwọ́ àwọn olùlé ọ̀rọ̀ ìrọ́mọ̀ fún rẹ̀ lọ́nà dìstọ́pù rẹ̀ nítorí gbogbo nínú sọ òun náà ti pé kó tó tó wẹ̀ ní yóò tẹ́kí sáà yẹn kó tó gba ibi tó lè wọ́n kó pẹ́ẹ́lì yẹn sọ̀rọ̀ kíkó náà wọ́n pa á kíkó náà ṣùgbọ́n ọ̀rọ̀ lè lu ìyẹn tẹ́lẹ̀ sábà bí kó fi kàn kalẹ̀ ṣùgbọ́n ẹ̀sẹ̀ táwọn ìjọba dáńtẹ́sẹ̀ bá bí àwọn èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀dà ẹ̀rọ yẹn wọ́n á ní kí n káwọn ní yẹn wọn. àmọ́ kó tó wọlé lórí lórí àwọn òfin lẹ́yìn ìgbọ́n òun náà ọlọ́run wọ́n kó owó ọ̀dọ́ lẹ́yìn wọ́n ti ń ṣe ibú níbi àánú ọlọ́dúnmọ́ ọ̀rọ̀ ìwé lẹ́yìn ìwé ènìyàn kò níbi kan láwọn gbájúmọ́ làwọn náà ń lẹ̀ kalẹ̀ ìwé lọ́wọ́ lọ sí ìwé ọ̀sán tó lọ́wọ́ máa ń mọ̀ ká lọ ní kùsì ayé tí ìrà fún yín tẹ́tí kí wọ́n rọ̀ wọ́n yín kùsì wà lábẹ́ tọ́ ọdẹ ya wọ́n ní ẹ̀rọ náà náà ó ń wọ́n ọ̀rẹ́ Thank you níṣẹ́ bá ṣe sọ́wọ́ tí wọ́n ń sin káàdì papọ̀ lórí kan náà sí ní ẹ̀ṣẹ̀ àkáǹtì ní wọ́n lọ gbàgbé ní bẹ́ẹ̀ láti lọ ṣe ní ilé. tó bá jẹ́ pé wọ́n máa ń di fún ọmọ yẹn ṣe wọ́n sálámà tí wọ́n wà wọ́n ń ra ya ayélujára zangola tòkó bá ti ṣe wọ́n ti kú tó wọ́n sálámà ìdíje ìdíje mo máa ń dúró bí mùkálàfà ìyapa súnmọ́ náà sọ̀rọ̀ sọ́lá tó ń ṣe yẹn tó kó máa ń sáà fún mi mo lọ létí tiẹ̀ nílé tó àmọ́ tó wáyé tó tẹ̀sí pé wọ́n rẹ̀ ga tó wà pé máa stop rẹ̀ lọ́lẹ̀ tó kó kó ṣe tiẹ̀ tó wọ́n lọ wọ́n nígbà yẹn gbé ìran rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mo gbọ́gbọ́ rẹ̀ máa kan wọ́n ní ni à ọ̀dà níbi à ní gbọ́dọ̀ yẹn máa ń kan ni àhà wọ́n á dà ní ewu ewu náà nù àwọn kan wá ní ẹlẹ́kọ̀ọ́ ní wò kan ní wọ́n ti wọ́n á lè tẹ̀lé wọn náà rẹ̀ àwọn náà rẹ̀ à èèyàn èèyàn ti yára rẹ̀ pa wọn ní ti yára rẹ̀ pa wọn náà lọ́dọ̀ wọn ní ṣẹlẹ́ àti sọ̀rọ̀ nítorí pé ànábi ni wọ́n máa ta àrùn ọkọ̀ fẹsẹ̀ ẹlẹ̀ ọ̀ṣẹ́ yìí so ọba bọ̀ ọba bọ̀ nínú ilé tẹ̀sí pé nínú ilé ewu ṣe àbíkẹ́ àrọ̀ so bíbí ọlọ́mọ ẹni tó ń ṣe aburú ní ẹni tó ń ṣe ìwádìí ẹni tí wọ́n ń ṣe kóbíjọba kí wọ́n yá àjọ ọkùnrin kan sí kọ́ọ̀lù bá a a bí ọkùnrin sí bóòlù fẹ́ẹ́rí ẹni pé ẹni nígbà wọn lè gbẹ́ra rẹ̀ lẹ́kùn ọgbẹ́rún ọdún náà ti kúra ìsinmi wàhálà ṣùgbọ́n ọlọ́run ló bá wọn méjì náà ní ṣe bẹ́ẹ̀ ó kẹ́kẹ́ wọn kẹ́ kẹ́ tọkùnkùn nǹkan tó kù báyìí ló rọrùn wọ́n sọ fún tó onídìí ṣe wọ́n mọ àwọn ẹ̀dá náà ní tẹ́lá wọ̀pọ̀lọpọ̀ nígbà ìfìyàjẹ́ ní ìfìyàjẹ́ nínú ẹ̀sìn ẹni tó sáwọn jẹ́ wọn náà ni wọ́n ṣùgbọ́n ẹni títí sinmi tó wà láyé àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ àdẹ́tọ̀ sọ́làbù kàtà náà níbi ìjàlọ ìdájọ́ sinmi fún wọn wọ́n jẹ́ fún àwọn ni tó wọ́n lọ àrùn pé pé ìtàn pínpín wọ́n lọ àrùn. níbi ilé ìsìn ààrùn bẹ́ẹ̀ni ìlú ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ayọ̀dẹ̀ ilé ọkùnrin àwọn ọkùnrin ìlú ìṣẹ̀lẹ̀ lẹ́kùnrin náà sọ wọ́n ta ṣáájú irun obìnrin tó bá ti dé ìbàdàgbà ẹ̀yìn láàbì xìmáàrì àdúgbò xìmáàrì fún xìmáàrì òun náà ni wọ́n ti ṣe pé yóò bo ara obìnrin yóò bo látòkè kanlẹ̀ sórí ẹ̀lò ìtumọ̀ tó wà fún ọ̀rọ̀ ìtumọ̀ mi wà tó sọ pé nfin jẹ́ òun ni sẹ́rí ṣùgbọ́n jìlbáàbì mọ̀lá àbá hijabu so gbogbo àwọn kìíní yìí ó máa ń pè ní pé kìlìmọ́ ìrìn ìsìtàmà àìtì ìsìtàmà ọ̀tún wáyé ìsìtàmà ọ̀tún ìsìtàmà àìtì tí ẹ bá rí wọn nígbà míì tí wọ́n bá tó papọ̀ ìyóò fún wọn ní ìtumọ̀ oríṣiríṣi àmọ́ nígbà míì wọ́n bá dá wọn rí wọn máa jẹ́ ìtumọ̀ ara wọn lákòókò ìjọba ní nìkọ́ọ̀bù ṣìkìnnáàrù jìlbáàbù àbá mùláà ṣìkìnnáàrù túbọ̀ tútù kọ̀ọ̀kan àmì pé kí n jẹ́ jìlbáàbù òun nìkan báyìí ṣìkìnnáàrù òun nìkan báyìí tó àtàwọn ní ká sọ tó bá kó papọ̀ kí n jẹ́ ṣìkìnnáàrù òun nìkan tó ṣe pé láti orí yóò wò débi ìdajì ara sọ̀kalẹ̀ wá síbi wàlíyẹ́ kiri ìdókòwò rẹ̀ ní àlẹ́ jòyó bèhìn ẹni pé kó wálẹ̀ lórí àyà wọn wálẹ̀ sísàlẹ̀ kanlẹ̀ ṣùgbọ́n ẹni pé tó bá tó papọ̀ lọ. àmọ́ tó wáyé pé abáyé ní ti bí bo ara sọ̀rọ̀ ẹni pé nínú kìnnìún yẹn sáàtún pé ohun tí ó bu lápòkè tí wọ́n kan ilẹ̀ ẹlẹ̀ ọ̀nà tí ò ní sí ìkòlẹ́sí ojú nílẹ̀ ojú òdìbò nígbà tí wọ́n fẹ́ máa lè hàn náà rè wájú yìí wọ́n máa fi wájú ìkùn rẹ̀ sọtú mọ̀ lẹ́ni pé ìjáàbù tí ó ní ẹni eh, tó mọ̀ lẹ́ni pé nìkan ọ̀rọ̀ ń wí o àmọ́ níbí wọn ò bá kọ àwọn ọ̀rọ̀ òfin àlewájú ìkùn rẹ̀ sóbi kan náà sọ ni pé ọlọ́run nípa àwọn obìnrin tó ti bàlágà àti kó kí pẹ̀lú ìmọ̀ àbẹ̀rẹ̀ pẹ̀lú tí gbogbo ara rẹ̀ lẹ́nu so wọ́n lọ́ọ̀rọ̀ àìlẹ́mù. wanda Siapa yang mengajar anda? ọjọ́ monday àbí thursday tí o lè gba àwọn sọ́nà àbí rárá. àwọn ọjọ́ monday àbí ọjọ́ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ sọlẹ́sọ̀ sílẹ̀ ní pé àyàwó akẹ́wò ṣùgbọ́n ní wàdíkìrẹ̀ lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni tó ọjọ́ kánáwó tí ọlọ́wọ́ bá ní kò sí fún àwẹ̀ ní ń jẹ́ báwọn níbẹ̀ àfihàn tó bá wà ní hajj tó ṣe pé ó ń ṣe tàmọ́tò ẹ̀kọ́ á ní ẹran àdáyápa tí ó ní láti gbàgbé mẹ́wàá ní ọ̀pọ̀ mẹ́ta náà ní ọ̀pọ̀ mẹ́ta ní ọ̀pọ̀ méje tó bá délé padà tó náà ni tó ń tẹ́lá ti ṣe pé ti rẹ̀ lọ́wọ́ tó wà ní ìlú rẹ̀ kò ní ìdìbò gbà rẹ̀ kó wà bó wọ́n bí sí ayé mi déèjì ẹni pé ní ayé thirteen fourteen fifteen so èrè gbà tó ní kọ́kọ́ sínú ọdún ọlọ́run àìdùn. nínú ìlú ọ̀sán ní ọ̀gbìn ojú ìsàlámà nínú bẹ́ẹ̀ ni wọ́n ti àná sí. Fúnbìlá Fúnbìlá ṣé ìṣáàjì ìṣàjọ̀tì ọ̀rẹ́ ìgbà ìwé ìwọ̀sí. Ìpínlẹ̀ àwọn àdéhùn mọ́sálà nìyí ìròyìn tí wọ́n ní pé sọ́ọ̀tù church ara bákọ́wà fún mi pé sájídà méjì lọ́wọ́ níbẹ̀ sùdúùjì méjì náà lọ́wọ́ níbẹ̀ ní pípẹ́ máa ń kà ní ọkàn ní sájídà méjì tó ìtumọ̀ tí àdéhùn yẹn ń sọ yẹn sọ wọ́n lọ wò ààrẹ lọ́wọ́ náà. Whether is it compulsory for to the same sókè tó ń fún ọkọ wọn kíkà ara ọlọ́kùn fátíhà lẹ́yìn ìmáàmù yóò máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá ń kí ó jẹ́jẹ́ tí wọ́n kí ó jẹ́jẹ́ ọdún ọlẹ́yìn ọ̀nà lẹ́yìn fátíhà wọ́n sì fi sọ́rọ̀ níbi sọ́rọ̀ ní rákà àkọ́kọ́ àti rákà kejì bẹ́ẹ̀ ni rákà ẹlẹ́kẹta tẹ́lẹ̀ kẹrin àbíkọ́ ọdún ìwọ̀n àṣùgbọ́ àbí ìṣà ẹni tí ń bá ń gbọ́ tí ìbámu kan ní jáde oníjẹ́ òrìlẹ̀ jù òun ní kí ni yẹ tó dákẹ́ ọmọ ọgbọ́n kàrọ́ à jìdìmán wọ́n ní ọkọ̀ ẹ̀kọ́ àǹkọ̀sí ní ìlú wà á ṣètò àwọn àdìs tó wá wípé ẹni tí kò bá lọ sọ́dọ̀ fún àti àpò mìíràn àdéhùn ìmí ìpadà iná wípé nígbà tí ìmọ̀mọ̀ bá ń kẹrun jẹjẹ rẹ̀ sọ ọ̀rọ̀ àwọn sàhábà pọ̀ rẹpẹtẹ tó sọ pé àwọn máa ń dá lẹ́kẹ́ ní sọ̀sọ́nà bá ń kí ó jáde wọ́n ti bá ń kí ó jẹ́jẹ́ àwọn òkè kí ó tàwọn sórí ìdè tí wọ́n lẹ́sẹ̀ lẹ́jù ìrìn àwọn akọ́kẹ́lẹ́ ní wípé yóò kí yóò kí bá ń lè tó bá wọn ó sì máa ẹni tí wọ́n bá ti fi àyà kan nígbà kan ìwọ́n náà kí tiẹ̀ à tó gbé ẹ̀rọ ilé yìí nígbà pátá lẹ́yìn nípa ọ̀rọ̀ máa ń gbé ìdílé rẹ̀ níbi ilé ilé mi rẹ̀ sí ẹni ọkọ̀ pàǹtẹ́ ní kàwọ́ àlùmọ́ni lẹ́yìn ilé ẹ̀ka tó ní ilé tí wọ́n bá ti bá tẹ̀ fún àwọn adáké tí wọ́n bá ti fi tiẹ̀ kí ni hadu jíjá lẹ́wọ̀n so ibi tí wọn aslam òun náà ni ọ̀rọ̀ táwọn sọ̀hábà gbé wa tó ń jẹ́ àkọ́yé táwọn adúsùn tó jẹ́ wọn fún wa nígbà tí wọn ti ń kí déédéé àwọn máa ń kí fati àwọn tó bá ti pé ó ń kí a wọn kí wọn kí fati à kò ní ọ̀rọ̀. ọ̀dà àti bàbá ìlú mi ò kú ní pípín inú rẹ̀ so èyí ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò ní ẹsẹ̀ rẹ̀ ni ìtọ́jà ìtú ní náírà ní ìrìn ní pé kí ọmọ dáná tí mo ń bá yín kí o dáná kí ọmọ pọ́ ohun tí ìmọ̀ ló ń kà wọ́n mọ̀ ọ́ àrùn. nínú orí ẹsẹ̀ rẹ̀ ni ǹjẹ́ ọjọ́ akẹ́kọ̀ọ́ mi ti fi ọmọ rẹ̀ sí ìmọ̀ ọmọ àrùn rẹ̀. ìwọ́n ti ń yára rẹ̀ pàtàkì jùlọ tó máa kírun wọ́n pa wọ́n lẹ̀rí ànábì ò kírun wọ́n pa wọ́n lẹ̀rí tó kí ló máa fi gbélé máa kírun bí o ṣe ní ìdánilé ìṣe kírun ànábì sì ní sọ́kùnrin kan máa wà ètò lórí ọ̀sán yìí níṣẹ́ kí ló ní kẹ́yìn máa kí tábà lẹ́nu kẹ́yìn sọ́kùnrin kírun wọ́n wá dáwọ́lẹ̀ òun wá ká ọkọ̀ yìí ìyá ni kí o lẹ́yìn ẹ̀ ọkà ọkọ̀ yìí wọ́n méjèèjì ọkà pààyàn máa ní kí ló dé òun kí òun ẹ̀yìn tí wọ́n pé wa adáwọ́ ti ní yàrá gbà á nǹkan tó lọ jáde tó ní yẹn ni gbogbo nǹkan tó lọ jáde tó ní yẹn tó bá dàwọ́ lẹ̀ fún mi náà mọ́tò ní kó ti pẹ́ pé a ìyókù ti sẹ̀rẹ̀ ti pẹ́ ti pẹ́ náà náà ti rí ní tuntun sọ̀rọ̀ ní kí òun kó dàwọ́ lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó wá sọ pé náà ló máa ṣàwọn àníyàn òmìnira àníyàn jẹ́ àlẹ́ yẹn mí ni ṣọlá nínú nàbí sọlá ti nà àwọn àtàgé àtàgé àwọn àmẹ́jì náà gbogbo ló bá wá pé kí àwọn ọlọ́pàá aláṣẹ yìí kan máa kan ọwọ́ ọ̀tún lé ọwọ́ ń sí wa tí wọ́n gbọ́ ọmọ àìlú. wọ́n bẹ̀rẹ̀ ní separate and different communities to be automatic there in japan dípò ìdìnyẹ́rẹ́ ìjọ àjọ àdìnyẹ́rẹ́ ìjọba ní ìdìnyẹ́rẹ́ gbẹ́yẹ́ wọ ẹ̀ríkà wọlé ẹ̀ríkà bẹ́ẹ̀ pa kò sí yìí o àgbàkẹ́lì kan ń ṣe fáwọn ń ṣe àmín tòyún ń yàtọ̀ sí dípò ìjọba yìí sọpẹ́jọ́ ọlọ́run takọ́pẹ́ lẹ́nu sọ́lẹ́tà lọ́pẹ́ àmín tó ẹni ìrìn sàdúrà yìí kì í ṣe àdúgbò àjẹmọ́ àárín so náà ni àwọn tó ń wá wọn bá dùn lọ́wọ́ ní ọlọ́ ní ọlọ́ ah. ara ènìyàn eh, lọ́wọ́ jọba yìí kò sí ọ̀dọ̀ kò sí èdè fún ilé ìwọ̀lá sí ẹni kò sí èdè wọ́n ṣe ìdìbò gbé ìjọba ń pa ọdún nǹkan náà kò sí èdè fún tó pé ojú náà sí tí wọ́n lọ ọ̀hún àìdáhùn sí ọ̀ṣà àwọn ìgbà lọ́wọ́ àwọn ìgbà lọ́wọ́ àwọn ìgbà lọ́wọ́ àwọn ìgbà lọ́wọ́ àwọn ìgbà lọ́wọ́ 좀 많이 했고, 여러 가지가.